ẹ̀yin ènìyàn lé hmm, ẹ káàbọ̀ sórí ètò tòní èmi ọmọ yín máṣọlá ni o máṣọlá tún dé ó dé bó ti ń dé ará ilé èrò ọ̀nà ẹ ọjọ́ tòní mo tún dé bí mo ṣe ń dé o èmi ọmọ yín máṣọlá mo kí yín kú lé ẹ káàbọ̀ sórí ètò tòní gist tèmi ni pé ẹ rántí gist kan tí mo ṣe lórí lórí pé ṣé ọmọ olórí Rónkẹ́ ni. Adéwàmíwá Ògúnwùsì. kì í ṣe ọmọ olórí Rónkẹ́ a lot of people ló comment o ṣé ẹ máa pè mí tí ì fún yín ní update gist yẹn àwọn ènìyàn sọ wípé nínú kọ́mẹ̀ǹtì wípé ìyá ọmọ tá à ń sọ yìí adé. wàmíwá ògúnwùsì. ìyá ọmọ yìí pé Canada ni wọ́n bèsì wípé wọn ò fẹ́ kí anybody mọ àwọn wípé ìgbà tí ọmọ yìí ń ṣe sixteenth birthday sixteenth birthday wípé ìyá ọmọ yìí wá sínú palace wípé ṣùgbọ́n wọn ò láìkí social media wọ́n ní kì í ṣe ọmọ olórí Rónkẹ́ o wọ́n ní ọmọ olórí Rónkẹ́ náà wọ́n ní wọ́n ti bímọ obìnrin kan wípé ọmọ wọn dẹ̀ ti dàgbà nǹkan tí èmi gbọ́ nìyẹn o tí mo ní kí n mú wá fún yín as update number one bíi last year la rí ọmọ yìí tó ṣe sixteenth birthday èmi gan mo celebrate ọmọ yìí torí mo love ọmọ yìí mo like e. beautiful ebony girl yìí mo celebrate ọmọ yìí nígbà tá a gbọ́ gist yìí tá a rí lórí social media pé kábíyèsí gan wọ́n wọ́n ń fi oríkì wọ́n fi ń kí ọmọ yìí ní ọjọ́ bí ẹ̀ ah mo ní ah ọmọ yìí fine o inú mi dẹ̀ dùn mo dẹ̀ gbé update yẹn ṣùgbọ́n ìgbà tí mo post kinní yẹn tí mo bi àwọn ènìyàn lé pé ṣé ọmọ olórí Ronke. ni adéwámiwá. ìyọ́n ní rárá o kì í ṣọmọ olórí Rónkẹ́ o wípé láyéláyé wípé ìyá ọmọ yìí pé Canada ni màmá ẹ̀ bèèsì wípé màmá ò kàn ń ṣe èèyàn tó yẹ pé wọ́n fẹ́ àpíà lórí social media ni pé wọ́n like social media rárá wọ́n ní kì í ṣọmọ olórí Rónkẹ́ so ẹ̀yin tẹ́ mi ò wá láti wá put gbogbo any gist mi ì wá láti wá bàjẹ́ o ṣùgbọ́n nǹkan tẹ̀mí gbọ́ òun ni mo wá sọ. So lórí social media nítorí pé èèyàn gbọ́dọ̀ máa update téèyàn bá ṣe gist ṣàmì pé mo béèrè question ni wípé ṣé ọmọ olórí Rónkẹ́ ni àwọn èèyàn dẹ̀ bá mi wọ́n fún mi ní èsì wọ́n sọ gbogbo kọ́mẹ̀ǹtì mo gbọ́ wọ́n ní kì í ṣe ọmọ olórí Rónkẹ́ wọ́n ló ọmọ olórí Rónkẹ́ kọ́ wọ́n ní olórí Rónkẹ́ kọ́ ló bí ọmọ yẹn wípé ọmọ olórí Rónkẹ́ wọ́n ní ọmọ olórí Ronke kọ́ ìpè olórí Ronke kọ́ ló bí. ó ṣe gbọ́ tó bá wá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ẹ sọ sí under comment ṣé ẹ mọ̀ pé bá a ṣe ń ṣe gist yìí ìgbà míì gist míì a máa gbọ́ a máa sọ fún yín pé allege ni ìgbà míì dẹ̀ ni a máa gbọ́ a ní sọ fún yín pé allege because a wà sure ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ gist yẹn tán ní ọmọ olórí Ronke ni ọmọ yìí mi ò believe ẹ̀ mi ò believe ẹ̀ ìtorí ẹ̀ ni mo fi throw question yẹn sí yín pé ẹ jọ̀ọ́ o ẹ̀yin aráalé ṣé olórí Rónkẹ́ ló bí ọmọ yìí àbí kì í ṣe olórí Rónkẹ́ àwọn èèyàn dẹ̀ reply immediately ni èèyàn kan tiẹ̀ ti send reply mi mo dúpẹ́ lọ́wọ́ ẹnìyẹn pé rárárárárá kì í ṣọmú olórí Rónkẹ́ o ipe ìyá ọmọ yìí o Canada base ni wọn. so ẹ̀yin èèyàn lé mo ní kí n mú update wá fún yín ni so ẹ lọ sí under comments ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ́ pé ọmọ olórí Rónkẹ́ kọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi tún ẹ tún comment káwọn èèyàn rí i pé ọmọ olórí Rónkẹ́ kọ́ ni. Adéwàmíwá. so kó kí a lè wà lórí page kan náà ṣó ti yé yín ní agbára ọlọ́run gbogbo ẹ̀yin etí tó ń gbọ́ mi ọwọ́ yín òkè òkè lọ́wọ́ yín máa máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe tẹ́ ń like tẹ́ ń share lórí fídíò mi ọlọ́run elédùnmarè á bá mi dúró tì yín o ojú ò ní tì yín o ìdààmú ò ní bá yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o fún gbogbo support yín lórí channel mi èmi ọmọ yín ni o thank you so much God Almighty will bless you.